الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alẹ́lúwa Muhammad kí ìkẹ́ àti ìgẹ̀ kí kúrúbá kúrúbá àwọn ará bẹ̀rẹ̀ àwọn sàhábà àti gbogbo alẹ́ ní àpapọ̀ báàbò tí adé ní kìtàbùl buyū' ní ẹ̀ṣọ́fọ́ á àṣàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fúnra wa ètò ń jẹ́ bẹ́ẹ̀ àwọn òfin tó dé. àkórí ọ̀rọ̀ náà ni pé tí àwọn èèyàn méjì bá jọ ní nǹkan tí ẹnìkan bá fẹ́ ta ìpín ẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ kí ó rà òun náà ni ẹni tí wọ́n jọ ní òun làágbó láfọ́jú fún. torí pé ní kó lè bá àmọ́ orúbọ́n bí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó lè máa wá bí àìjọ ní nǹkan. àtọ́nà afá àtọ́jọ́ pé ní aládùúgbò gan-an tí ń kálukú ní nǹkan tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá fẹ́ tàbí ìwọ̀nba tiẹ̀ ṣe dandan ní tó dáa jù bẹ́ẹ̀ ni kò fi lọ́ta ni aládùúgbò rẹ̀ ní kótó ṣùgbọ́n ẹlòmíì kí alimami Abu Hanifa àwọn tó ní ẹgbẹ́ ní aládùúgbò rẹ̀ ní ẹnì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́fọ́ gbogbo ògbòrí téèyàn wá gbà àbí ète tí ó lò láti má jẹ́ kí èèyàn ní ẹ̀tọ́ ṣùfọ́ àbáyé ìtẹ́sìn òfin ni bí kò bọ́jú ọmọgbà tó fẹ́ tà á bí kò sọ́gbà tí ò ní fi kíni tí ò ní sí nílé nígbà tó ń lọ lífù lamẹ́ríkà ni mo sì nídìí owó wọn ní ìpín tèmi mo fẹ́ ta àbíbí kó gbówó lé <clears throat> kẹ́ni mo lágbára àti àti sán tó ń bá kókó báyìí kò níye báyìí lọ́wọ́ kó wá gbówó lé gan gbélé ẹ̀yìn tí kò bá mọ̀ ní inú wọ ẹni tá a jọ lè nǹkan pẹ̀lú ọ̀nà ìṣòfò àmì àbí tí o bá nídìí ẹ̀ tí o bá nídìí kí kó n fẹ́ rà ìwé pé tí kálukú ti wá nípìn tiẹ̀ ní ọ̀là ìṣòfò à kò sí ìṣòfò àmọ́ kálukú ti mọ ìpín tiẹ̀. tó bá fẹ́ ta tó bá fi lọ nífi ń dání kì í ṣe dandan mọ́. bákan náà atọ́npa àlùmọ̀rọ́ fìkọ̀lá àmọ́ àwọn nǹkan tó jẹ́ pé gbogbo aláàjọ ń lò síbẹ̀ tó à lè sọ pé ẹni báyìí lónìí kò sí àkóso fún àmì òun náà ẹ̀là tó ti wájú gbogbo wájú kílé kálukú fani èmi mo ní títì ẹ̀ gbogbo aláàjọ pàápàá jùlọ. iye yóò máa jẹ́ nǹkan tó jẹ́ pé àǹfààní gbogbogbò àwọn eléyìí ní àwọn àlàyé tí a ti fún wa lórí ọ̀rọ̀ ìṣúfọ́ àwọn ọ̀rọ̀ mi bẹ tí àtọ̀sán ti fàtàwà àwọn ọ̀làmá lórí rẹ̀. nam àdìsí <clears throat> tí ó parí báàbù àmì ìdómẹ̀kọ́ torí àwọn afáàjọ pé a fẹ́ ní àdìsí tí kò fẹsẹ̀ rìn أن ابن عمر رضي عن النبي صلى الله عليه وسلم قال الشفعة كحل العقال أن الشفعة يعني ṣòfòà wọn náà ní nǹkan tó dàbí àbẹ́ tó kù lọ́rùn nǹkan ẹgbẹ́ tó àgbọ̀dọ̀ fi falẹ̀ mú àyè fi falẹ̀ àyè tó ní ẹni ẹ̀dá bá ń sọ́ra àbí nígbà tá a fẹ́ tà tábà ti rí náà nígínní lára ọ̀tọ̀ àlèkà tọ̀tàgbọ́ kó falẹ̀ nígbà tó ti falẹ̀ tó ronú sí ìwé hadisi yàn fún àjẹkọ̀ yàn tó ní kọ́ni ní wọ́n náà àlọ́. ìyẹn ló jẹ́ ká bọ́ síbi báàbù mi kì ṣe báàbù ìkìrọ́ àwọn ènìmọ̀dọ̀ rọ́bà. báàbù eléyìí náà ìkan nínú àwọn báàbù tó ní í ṣe pẹ̀lú kátàkárà ni. حبيب قالوا لا اله الا الله اغوغنو جاء الكراد ان بكثرة القاف بكثرة القاف وتخفيف راء المفتوحة انا بكثرة القاف لكي كاف قاف يعني كثرة الكراد وتخفيف راء قد ما في راء مش هذا قد تخفيف báwọn afáàrí òṣèwájú ìfúlù dẹ́fẹ́ máa ń ṣe eré àlàyé àwọn kẹlẹ́mọ̀ ìtorí ìsí kẹlẹ́mọ̀ kò ìsí wọ́ yóò jẹ́ kí túmọ̀ rẹ̀ kí ni kò yàtọ̀. nígbà wà ló pe ní rod ó lé ní tíòtù àbí kẹ́yìn kẹ́kẹ́ rod ó fún ṣáda. wọ́n ní kọ́ọ̀fù iléyò maksura tó gba kẹsìrọ̀ wà rọ́ọ̀ mọ̀ kàfáfà kò gba ṣáda fatu anasogba ma'khuzatu min al-qard ẹni gbọ́dọ̀ yìí wá látara alikọ́rùdù ìyá yẹn ní nǹkan wọ́n alikọ́tù ifá ìkọ́ọ̀lù kọ́ọ̀rọ̀dọ̀ kọ́ọ̀rọ̀dọ̀ hu ìkọ́ọ̀lù ìdòfèrọ́dọ̀ ọmọ kọ́ọ̀rọ̀dọ̀ èké kọ́ọ̀rọ̀dọ̀ wọ́n wá látara kọ́ọ̀tù alikọ́rọ̀dọ̀ wá látara kọ́ọ̀tù ká gé nǹkan ìtumọ̀ rẹ̀ wá ní pé kọ́ọ̀tù ìlàhùn kọ́tọ̀ aláwọ̀ àtọ́ òjúfẹ́ àmìmọ́lì téèyàn ra gé ìkan nínú dúkìá rẹ̀ lápẹ́jú ìsìn ọní one million ṣe wá ra gé three hundred thousand ó wá fẹ́ lómi ìyá àmàlà fún ìbèsì ìyá rọ̀ láti máa fi ṣe kí ni láti máa fi ṣiṣẹ́ kéèyàn gé nínú tó bá ní ìpín kan kó gbé fẹ́ lómi kéde kó fi fúde o kéde kó fi kọ́lé fún mi mọ́ gbé o kó fi máa ṣe kíni kó fi máa ṣiṣẹ́ kí wọ́n náà lówó ìsìn kọ́ apẹ̀ nìkan ìwọ́n máa ṣe jà ọmọṣẹ́ báyìí ṣe wọ́n á gbé inú owó ẹ̀ ẹ̀yà four hundred thousand five hundred thousand máa fi ṣiṣẹ́ pẹ̀lú ọmọjẹ̀mí tí ó wà láàrin àárín ẹ̀yìn méjèèjì amọ̀lùmọ̀tò ọ̀rọ̀ bá àti gbólóhùn méjì lọ́wọ́ mẹ́ alìkìrọ́ mọ̀lùmọ̀tò ọ̀rọ̀ bá àtùmọ̀tò mọ̀kìrọ́ dùn sí kíláàkùtùmọ̀kìrọ́ kéèyàn àyèwà gbogbo fẹ́ẹ́lì mi láti wọ́n fi ṣe o. mùdọ́rọ̀bà ń tiẹ̀ káyà mùfà àlàtún mùfà àlà ìbára ẹni sí bó ní fi wáyé màá kó sátúmọ̀ ẹ̀ dọ́rọ̀bù fìlà àrùtù ó wá látara àdọ́rọ̀bù fìlà àrùtù tó bá lẹ́yìn dọ́rọ̀bà fìlà àrùtù wọn lè fà á farò ọlọ́ni wà á kàrú náà yẹ dèrèbù náà fìlà àrùtù kéde kó ń lulẹ̀ káàkiri o dọ́rọ̀bà fìlà àrùtù bí máa ní sáfàrọ̀ ó ṣe kíni ó ṣe ìrìn àjò wọ́n wọ́n sẹ́rù fúyà min ajẹ́lì kẹ́sì tábàtì mẹ́lò kí ẹni dọ́ra wa fil ard tó bá rìn lórí ilẹ̀ láti ṣe ìrìn àjò tó wó ni ló ń kọjá wa láti bí lọ ń kó lọ òun lọ ń ra ń bẹ́ẹ̀ ìrẹ́ni á ní owó àyẹ́dẹ́rẹ́ fil ard òun lọ lórí ilẹ̀ láti bìkan síbi kan láti ṣe kínní láti ṣòwò ẹgbẹ́ tó lọ lọ ẹ̀kọ́ lọ sọ́dọ̀ ìyàwó ìsọ̀rọ̀ ní yẹn débù ṣòlá àrùn torí kóde ló lọ sí ìgbẹ́ káyọ̀ kówó ló lọ sí ẹ̀ ẹ̀yìn ọ̀nà. أليلين تمارني لغة لغة أما التعريف الشرعي والاصطلاحي فمعناهما واحد أنا إذا تعريف àlùmùdọ́rọ́bà tábà fojú ẹ̀sìn wo ohun ìtumọ̀ rẹ̀ àti ìtumọ̀ alikirọ́ọ̀dù tá a sọ lẹ́ẹ̀kan tábà fojú ẹ̀sìn wo méjèèjì kò sí tó tó yàtọ̀ ṣùgbọ́n ibi tí yàtọ̀ wà lọ́rọ́ kí ni tábà kọ̀rọ̀ ló gà wò tábà ní alikirọ́ọ̀dù kí ni kéèyàn fún yín inú kó gbé fẹ́ lómi láti ṣe ìrìn àjò láti afọ láti ṣe ìrìn. tábà ní alùmọ̀dọ́rọ́bà kí ló ń tú láàrin ilẹ̀ láti wọlé kíní láti fún ìtumọ̀ kọ̀ọ̀kan nínú lógan wọ́n ti gbọ́n ní ẹ̀sìn ìtumọ̀ kẹ̀kẹ́rẹ́ ni alkirọ́d alkirọ́d tààrí fìtafẹ́ mú àlìkíní ẹ̀sìn nítorí pé wọ́n àyè yóò ti ṣàkṣùn ṣàkṣùn àákàrùmọ́ẹ̀lá oníkẹ́nìkan fẹ́ni kejì lówó ẹ̀ àdúbì àmìnà àríkó fún ní ìpín kan nínú owó ẹ̀ lìyà àmàlà fi bìtìjà rẹ̀ tó máa fi tajà òyàkónù ní bàtò rẹ́bù ọ̀bẹ̀yìnàwòmọ́ àdàmà ṣàròtọ́ kí wọ́n ní wọ́n jèrè fàṣẹ́tìjì tí wàá jèrè wọ́n wàá jọ sàdéwẹ̀ láàrin ara wọn wá mílíọ̀n rí mo mọ̀ pé a lè mọ táyà tà ẹ mọ rí tà ẹ mọ iṣẹ́ báyìí mo fi tajà báyìí. géènì tá a bá rí àjọṣe rẹ̀ pàṣẹ́ntéjì ẹ̀ láàrin ara wa bóyá fifty fifty ní àbí sixty forty ló bá jọ fẹ́ ló kò sí. ìyẹn ni alikẹ́rọ́ọ̀tì. المضاربة نعني فهي عقد شركة بين اثنين من أحد أني كجو فنوك فا جو في جو ساتيكو فاتناشيك إباسي تو لا نجي من أحد إما المال هو جاري لا تدو إنك إنك نيوك ومن الآخر العمل إنك جنوما جتني ó máa ṣiṣẹ́ yẹtẹ́ nìkan ló gbówó lẹ̀ ẹnì kejì ò gbówó lẹ̀ kí lóun ṣe ó ń ṣiṣẹ́. wọ́n bí àbá ah, látara ìdílé àrọ́fúnà ànàlìkìrọ́ ọ̀dọ́ wa ni mo dọ̀rọ̀ bàtà bí máa ná wà hàn. ibi láti rí pé àti àlìkìrọ́ àti àlìmọ̀dọ́rọ́ bá ìtumọ̀ méjèèjì kìíní ìkẹ́kẹ́ náà. والمدراء أو القرآن جائز بالكتاب أن كاتبوه كان يقول كان كما في تاجع جائز بالكتاب من شريعة الله القرآن اللي هو فقطه وسنة من سنة ẹ̀rí wà fún pé ó الإجماع والقياس واستصحاب أصل الإباحة تركوا إجماع القياس ẹ̀rí wà pé ó tọ́ kódà gan wa ti sáàbù asùlẹ̀m ìbáha sáwọn káwó pìnlẹ̀ pé ìpìnlẹ̀ gbogbo nǹkan tí èyí bá ti sọ̀rọ̀ ẹ̀sìn àlè ìbáha ní tuntun ni ẹni a rí i pé ká ṣe òrùbá yìí kò sí tó burú bẹ́ẹ̀. nam wa ama sunna tawanga wani sunna a afon tawanga awu alkitab alquran ẹ̀rí ẹ̀ ọlọ́wà sọ́nà àtàlánú àìnà kẹfìrọ̀ mínà lọ́kọ́làtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́làtọ́ alábàádáwòpọ̀ alábàárẹ̀ ẹni ṣe máa ṣẹ̀rí ẹni tá a jọ rògbò tá a jọ ń ṣòwò tá a jọ kẹgbẹ́ ń bí nǹkan. làyẹ̀ gbogbo ìbá àdóhùn àlàbà àdó àwọn kan á máa ṣàbòsí wọn á máa rẹ́ni kejì jẹ. ilà lẹ́dí ní àmàlù àmàlù sọ̀rọ̀ ha àyàfi àwọn tẹ́gbọ́n náà wá gbọ́. tọ́jú ń ṣiṣẹ́ rí ọkọ̀ nílò máa hàn ṣùgbọ́n ni wọ́n kéré ìbára nídòwò pọ̀ ìrẹ́ni ẹni jẹ́ ìkọjá àlà lórí ẹni kejì mọ́ sábà ń ṣẹlẹ̀ àyàfi lọ́dọ̀ àwọn tọgbọ́n lọ́ba gbọ́tọ̀ ṣiṣẹ́ rẹ̀ ní ìdí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ni wọ́n kéré káwọn níta bá ní bá ní ìpàṣẹpọ̀ rẹ̀ ká gbìyànjú káwa nú àwọn tí ànábì ń sọ àti Kùránì ń sọ pé àwọn mọ̀lẹ́bọ̀ bíi ìmọ̀ ìjàmbá rẹ̀ ni wọ́n náà alájọṣe tẹ́ẹ̀rí mọ́ gbọ́ kọ́ ń jàǹbá ara wọn. pẹ̀lú àtẹ́ pé tá a bá gbẹ́sìn wáyé yẹ kó débi kátàkárà lẹ. kíru nǹkan ìbáṣẹ láàrin wa ṣẹ́ríkà wò lájọ́ ń ṣe ṣe ṣẹ́ríkà tó lùmọ̀ lọ́ra wà ní àwọn iṣẹ́ ṣẹ́ríkà tó nílẹ̀ fa ìmọ̀ta tó kọ́ sẹ́yìn èyíkéyìí tó bá jẹ́ kágbìyànjú kó jẹ́ pé ìmọ̀ràn ní jẹ́ ìṣàbòsí fún ẹni oníṣẹ́kíni oníṣẹ́kíni. àwọn sọ̀nà ẹ̀ka wọn sọ̀nà ẹ̀rí ẹ̀ nínú sunna láàrin hadithi tí alimam ahmed tó bá nu musnad wọn alimam abu dawud ẹnẹgbà wa nínú sunan wọn hadithi rufai ruwaifi afọn ruwaifi ibn thabit al-ansari kan ó ní kánà ahduna fi zamani ọsàn sọlá ó ní ẹnìkan kan nínú wa láyé ànábìrì ayé àkùsà nídìí wa àkè yóò gbé nǹkan gùn ọmọlàkejì rẹ̀ ala anàláwo ní sọmọ yẹ́bùnà kó nǹkan yìí tó bá fi jagun o tábà kó nǹkan ogun ìbàjẹ́ ìwọ náà lóògì ni ọmọ ẹni tó fi jagun náà lóògì ni yóò mú dájú wà pé ẹnìkan ló gbé nǹkan lẹ̀ ẹnìkan ló lò ó fi ṣiṣẹ́ èrè wọn jọ wọn jọ kan. ìyẹn ló fi sọ wà lánàá ní àbọ̀ tó bá kó jẹ ti tiwa náà bákan náà nínú rẹ̀ náà ní ti í alimami Daraqutni tó gbà wá wàkọ́ wà sanadahu al-Hafiz ibn Hajar alimami Hafiz ibn Hajar al-Asqalani àwọn ní sanadu yẹn wò ó tẹ̀wọ̀n kí lọ́rọ̀ náà ti Daraqutni gbà wá ẹni anna hakim ibn huzam hakim ibn huzam kan náà sahaba ni kánà yẹ ṣẹ́gbẹ́ alárọ́jìlì ibà àtọ́ umelan mọ̀kọ́rọ́dọ̀ wọ́n ní tí ó bá gbówó fún yẹn láti fi ṣe owó mọ̀kọ́rọ́dọ̀ táwọn sọ̀rọ̀ báwí àtúmọ̀ sí kíni mọ̀dọ́rọ́bà a máa fi kọ̀ǹdíṣẹ́lẹ̀ pé allah tó jẹ́ làmọ́ bí fi kábídì ọ̀rọ̀ ti wà má fi so àwọn nǹkan abẹ̀mí o ọmọ bíbí lẹ̀ yìí èpè nǹkan tó fi so kó má jẹ́ nǹkan kẹ́ni àdùnnú ọ̀là tàmílù fil bahri má gbé sórí omi o bí nǹkan orí omi tí wàá pẹ̀lú agbẹ́tọ́ bá gbówó lẹ́tẹ̀ rẹ bá lọ gbé sí ibi tó ní kọ́mọ́ fún òsì kọ́mọ́ sọ wòlú ẹ̀ kí ni ó ṣe àyà ẹni ẹgbẹ́ gbèsè ni paratọ́sìlì bíi bátìlẹ̀ mọ̀síìn kó má gbèsè ojú ọ̀nà àgbàrá o fàálùfà ṣé àmì ìdáàlì tọ́ba ṣe ní ti kẹ́nu tí mo sọ yìí fàǹtà dọ́ọ̀mìnì máa rí wọ́n sọ garanti wọ́n sọ dáméjì tí o agbàdàpá di fi wọnú ẹgbẹ́ tẹ́yẹ bá jọ ń ṣe mùdọ́rábà láàrin ara ẹni tó bá gbowó lẹ̀ tó bá fẹ́ ṣáàtì pé òwò báyìí ló kọ́ fi ṣe tọ́ lọ fi ṣe mí tí nǹkan bá sanwó nǹkan ló ṣẹlẹ̀ ìyẹn tó ń dáhùn yìí. ọ̀kọ́lá fi tẹ̀lé fi wá fi lè mọ̀ dọ́ọ̀rọ̀ bàtà àfáàrù àǹtẹ̀fẹ́rì ilẹ̀ sọ̀hádà àlùmọ̀dọ́rọ̀ bàtà ń sọ̀rọ̀ báyìí àwọn orípa ẹ̀rí tó wá látọ̀dọ̀ sọ̀hábà fún wọn ṣe lọ́dọ̀ Ali bin Abi Talib wọ́n bí وابن عباس وحكيم بن حزام في أثر الرباوي والإجماع رحمة الله قال ابن المنذر الإمام ابن المنذر من أجمع أهل العلم أنا وافاكو وفيها بين على جواز المدورة في الجملة ندندي ìdọ́rábà kò sí tó burú bẹ́ẹ̀. ẹgbẹ́ lórí láwọn tẹ̀sí láti mí nínú àwọn àlàyé mi o ti yàtọ̀ wọn gbé ìdùmọ̀dọ́rábà nípínlẹ̀ o pé ìdọ́rábà wa ní ẹ̀sìn kò sí ìyapa ẹnu ní orí ẹ̀. alimami sanani nínú sọ̀rọ̀ sàlám àwọn ẹni alikirọ́ mímọ káàmẹ́ fi jàhìlíyà irú òwò kẹ́nìkan gbówó lẹ̀ kẹ́nìkan máa fi ṣiṣẹ́ yìí kẹjọ wá péré ẹni kí islam tó wà fa àkọ́rọ̀ òun islam nígbà tí islam ti dé ó ṣe kíni ó tún fi múlẹ̀ kó takò kí ló táwọn ẹgbẹ́ láti fi ìlú ìkórà kẹ́sìn tó dé náà fi ń ṣe rẹ̀ ìtumọ̀ pé káyé pé ò dáa ni ó yẹ kẹ́sìn ti òtùbẹ̀ gidi tẹ́lẹ̀ lórí ìka tí wọ́n á ní bàbá mélòó pẹ̀lú ọ̀rọ̀ yẹn àìmọye kẹ́tí islam báwọn yẹn lórí ẹ̀ tó gbádànù pátápátá àmì ẹgbẹ́ pé kò gbàdá ṣùgbọ́n ó wà mẹ́ndì ẹ̀ báyìí ní kẹ́ṣe báyìí ní kẹ́ṣe ìgbọ́nú tí ìsìlámù gbàdá ni ní al-mudaraba. wal-mudaraba mimma tad'u ilayha al-haja tọ́lá ní ká wo bùkátà wa gẹ̀ẹ́ lénìí ó ń pèpè sí pé kí mudaraba mọ́ kó wà láàrin wa. wàlẹ́ ìsàfihàn mahadoro mahadoro kò sí ti ẹ̀sìn kọ̀ níbẹ̀ fàlùkìyà sọ̀sọ̀hí yàtẹ̀dé ha tọ́balẹ̀ ká gbé sọ́sọ̀ rẹ̀ kìyà sọ̀dọ̀ tó lè jẹ́ kan nínú àwọn mọ̀sọ́dẹ́rù lẹ̀ ìsìdìláàlì òun gẹ̀ òtakò làtìyàmọ̀fẹ̀ hàn sàmàn ẹni pàápàá alẹ́ni tọwọ́ fara tó fi ìsúyú látò lẹ́kọ̀dẹ́yà tí ìtàkùn ìsúyú látò lẹ́kọ̀dẹ́yà bí àwọn ní lọ́mìnira ní lókòdìtì àbí kówó ṣékéni kówó pọ̀ kó mọ ẹ̀sán wọn fẹ́ nìkan ní bílíọ̀nù ẹnìkan ní wá owó tí èlé gíní tí ìtajà àsìkò ìjẹ lówó irú kan bẹ́ẹ̀ pọ̀ ẹ lè mọ nǹkan báyìí ṣe ṣe lámúlẹ̀ dáadáa ẹ mọ́jà ń bá o ten million rẹ tó fẹ́ nìkan tó bá mú ten million tó fún yẹn mẹ́wàá kan wọn ẹ fi ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ kò tí mọ̀ kó o ṣe kíni kó o mówó ẹnì kò sì dìrí kẹ̀kẹ́ ẹni àsìkò yìí gẹ̀rẹ̀ mọ̀dọ́ rábà tó ṣe pàtàkì ṣùkà náà gbọ́ iye láàrin àwọn ọ̀yá wọ́n lè lówó kọ́ lẹ́yìn kan tí ò tí ì ní ìta nídìí náà àti kò fún tó de alimudọ́rọ́bà olùkẹ́rọ́ tó tá à ń sọ yìí káṣí kínní káwọn àgbọ̀ yìí àgbélẹ̀ káṣí mọ́ jàǹbá ara wa tìbí àyàtà kálẹ̀ kan wà iná kẹfì rọmílẹ̀ lọ́kọ̀látọ́ làyẹ̀ bùkún ìbá àdókùn àlàbà àdókùn káwọn jàǹbá ara wa. ara nfààní rẹ̀ lónìí pé ẹni tí ó ní tó pọ̀ yóò lè ìfẹ́ sí ẹ̀ síbi kan tó ní tá a fẹ́ kó ṣe é nínú gbogbo ẹ̀ sàǹfààní káàkiri mọ́kò síbi kan ẹni tí ò náà ní yóò lè máa ríṣẹ́ tó ní wọn ṣe kí ni tí wọ́n ṣe. bákan náà ẹni tí ó wáyà tó fún méjèèjì kí láǹfààní tẹ̀ kìí tó ló gbówó lẹ̀ wọ́n tó ló fún yẹn jẹ́ kí láǹfààní ẹni tó yàtọ̀ sí wọn. òun náà rí fẹ́ ṣe náà ẹnìkan tí ń ṣiṣẹ́ aláǹfààní àwọn èèyàn yòókù. wọ́n lẹ́yìn tó máa fẹ́ ìsìsìmáà tọ́yìn fẹ́ tẹ̀ àwọn nǹkan ní owó àrẹ ọ̀pọ̀ yanturu àbí ẹ̀yà búrẹ́dì ló máa ṣe ní ẹ̀kọ́ kókó máa ṣe búrẹ́dì iléeṣẹ́ búrẹ́dì tí o fi ládùúgbò yín kọ́ àbẹ̀ ẹ̀kan ló máa bẹ̀ nígbà tó wọ́n gbó fún yẹn mẹ́ta ó di mélòó ó ti mẹ́ta búrẹ́dì ló wọn abẹ́ òní wọn ẹ́ yóò wọn kò ní wọn mọ̀ ayé ẹ̀hà yóò à torí pé owó tó yẹ kẹ́kẹ́ fi ṣe nǹkan ti tán ìgbélé ẹ̀fẹ́ ẹ̀mọ̀ tó bá mi ṣe nǹkan tó lè fi de pé ọ̀tá mi sí nǹkan yẹn pọ̀ káàkiri àárí láàrọ̀ wọ́n tó lọ́nà tó lé kíní lọ́nà tó rọrùn ṣùgbọ́n tó kọ síbi kan. bẹ́ẹ̀ níbi tó wọ ẹlòmíì pọ̀ dé tó bá ṣe fún èèyàn twenty bísíǹsì ọ̀tọ̀ọ̀tọ̀ wàlẹ́ ìwé rẹ̀ dé kíní nítorí wọn lẹ onítùmọ̀ rówó ti pé kó lọ bóyá ti di haramu lọ kékeré sáko sí báńkì kan máa fi èlé kan haramu fáwọn ẹni wọ́n ní pápá jùlọ lásìkò tó wọ́pọ̀ ẹ̀ńdà kẹfìrí mímọ̀ lẹ́yìn àlàyé ìhìnlẹ̀ wà nínú ìfìsímọ́rì owó pọ̀ lọ́dọ̀ àwọn kẹ̀gbọ́n ráyè láti ìfẹ́ sí ẹlòmíì sí ìjọba bóyá sọ́ọ̀bù kankan nìkan òun fẹ́ ṣe kò ráyè láti ṣe kíni láti lọ bẹ̀ ẹnìkan sì jòkó lé òun ráyè ṣùgbọ́n wò lówó ẹni tó lówó ṣe kíni kò ráyè ẹni tí ò lówó òun ráyè káàgbẹ́fẹ́ nìyẹn lè ìfìsímọ́rì kó mọ ìfẹsẹ wàlẹ tìjáàrẹ bí bákan náà kó mọ fi ṣe owó sọ̀rọ̀ eléyìí nínú tí ìsìláàmù mú wa lò tó jàǹfààní fún wa bákan náà yóò se fún wa kúrò ní ìmọ̀ràn lọ àwọn rìbá ẹlẹ́mọ̀ kẹ́kọ̀ọ́ tí ẹlẹ́dìbò kó yára kó fi ṣiṣẹ́ àbí kájọ kó gbélé kájọ ní owó láàrin ara wọn nítorí mọ̀ọ́sán kẹsẹ̀ fẹ́ yáwó èlé ilé ní ọmọ wákàtí láti yá àwọn èèyàn ilé náà kú díẹ̀ káàtó. bákan náà falmudoraba tó ṣàkílómìnì àṣìkáàlì ṣẹ̀ríkà almudoraba ìkan nínú àwọn ìran kíni ìran partnership ní ta ti kọ́ oríṣiríṣi ìran síwájú nípa sọ̀rọ̀ almudoraba nígbà náà àkàṣàlàyé ẹ̀wọ̀n náà. يقدم فيها أحد الطرفين المتعاقد يقدم فيها أحد الطرفين المتعاقدين قدرا معلوما من ماله ìkan nínú àwọn páàtì méjèèjì yìí yóò gbé ìkan lẹ̀ nínú dúkìá rẹ̀ ọ̀yẹ̀sámọ́ fọ́ ṣìbàlìmáàlì olólówó tó gbowó lẹ̀ páàtì kan náà ọ̀yẹ̀tàsọ́ra kò tọ́ra kò sáà níbi ha ṣàlìmáàlì ẹnì kejì òun lòun àwọn kọ̀ǹtúrò owó gbèjò òde pẹ̀lú wàhálà rẹ̀ kìràkìtà rẹ̀ wàhámàdì àti iṣẹ́ tí a mọ̀ ṣe tí ó mọ̀ ṣe wà fíkìrì àti làákàyè tí ó mọ̀ lò torí ẹni tó lówó ń tiẹ̀ òun ti bá bísíǹnẹ́sì mi lọ bóyá ọjà mi lòun ṣe kíní ló tàbí òkè ẹ̀ yàtí kejì bí wọ́n ṣe ìjọba ní í ṣe bóyá tíránsọ́tà ni bóyá gbẹ̀ ni. ṣùgbọ́n owó tó gbélé ẹnìkejì ní ń lò ní ìfẹ́sẹ̀ yóò mọ̀ lò làákàyè yóò lò owó ẹ̀ yóò lò gbìyànjú ẹ̀ ọ̀yẹ̀fámọ́ àlùmọ̀dọ́rọ̀ ọ̀yẹ̀fámọ́ àmìn ọ̀làkọ̀ ní ẹni tá a gbowó fún àbóṣiṣẹ́ àbóṣiṣẹ́ tí ó ṣiṣẹ́ látara owó tí wọ́n gbé fún. wọ́n amílù fi àti ṣẹ́ríkà àmínú fi tàṣọ̀rọ̀ fáàtì ẹ̀rẹ́ tí a gbówó fún ó fi ṣiṣẹ́ àmínú fi tàṣọ̀rọ̀ fáàtì àmínú láti gbélé lọ́wọ́ lórí gbogbo múfúmẹ́ǹtì ẹ̀ lórí gbóṣẹ́ ń فمقبولة أقواله فيما باع واشترى وتصرف أصدر ولي لولين تبتا تبتا راجع من صوب أجا بوبو كونتري أجا إلا في إعادة المال إلى ربه أو وارثه فلا يقبل قوله إلا ببينة أن أيافي إذا تبا لون تدو قدا فإن تدو لكني تلو أه àti sòwò yìí mọ́ mo ti dẹ́wọ́ yín padà fún yìí agbèsè àpadà fáwọn ọmọ rẹ̀ nígbà tí ẹni tó gbówó fún mi ti yégi ni tó ti kú ọ̀nà ànígbọ̀rọ̀ rẹ̀ nígbà àti kó ṣàlàyé bó lọ tètè padà yàrá làwọn hábùn náà ìbàkọ́ ìmọ̀lẹ̀ ìlàhù torí pé ntí ó jẹ́ àǹfààní fún òní kó yẹ kó lọ́dọ̀ tiẹ̀ owó èsì ni kìí ṣe kíni kìí ṣe tiẹ̀ nítorí wàá ti jẹ́ àǹfààní fún yẹ̀yẹ́ máa ń dọ́gbọ́n ẹ́ ti gbá mi kó máa dé ti pé kíni àti ẹ̀ ń di owó wa àbí kẹ́ni ẹ̀ tiẹ̀ kú kó sọ fún ọmọ rẹ̀ pé tí àbáyé tó kú náà láti ṣe kíni láti ṣe bísíǹsì mọ́ àtọ́yà tẹ́ wá ń tà yín ń kọ́ ìgbà tó àṣẹ mọ́lẹ̀ mí náà lọ ra tèmi owó tèmi lélẹ́yìí ẹni yóò ṣàlàyé bó o ló ṣe dá dá padà sọ lálàyé. bàmà tára fa àwọn akọ̀sọ̀ mìíràn àti mọ́ àwòrán mìngẹ́rì tàádé mínú wàtẹ̀fẹ́rẹ́ fọwọ́ àgẹ́rù dọ́ọ̀mìnà láà ẹni tá a gbọ́ ṣe business ètò wọn ṣe ní inú owó owó kátàkárà ni iṣẹ́ àgbẹ̀ ni àbí búrẹ́dì ló máa ń ṣe làwọn ará gbogbo oníṣẹ́ la kọ́lé búrẹ́dì fún tí nǹkan kan bá bàjẹ́ nínú tí ń ṣe lówó àwọn náà kan àbí nǹkan dínkù ó lè bàjẹ́ pátápátá àbí kó dínkù ní rásìlìmáàlì nínú kápítà kápítà ló ń pè ní rásìlìmáàlì owó tẹ́bi ṣe kíni tẹ́bi ṣòwò. àwòrán kọ àbí inú èrè yẹn ti rí géènì bí àkẹ́kẹ́ wá dínkù bẹ́ẹ̀ àbúbàjẹ́ mẹ̀ngẹ́rì sọ abdul minimu tó ẹgbẹ́ ní ta gbé kọ́ńtúrò nǹkan yẹn fún kò ó ṣe pé òun ló ṣe ń ṣe kú ṣe kò kọjá ìlà lórí ẹ̀. wọ́n á tẹ̀ kò sí fífalẹ̀ fọwọ́ fẹ́rù dọ́ọ̀mì lọ́la kò ní sẹ́gẹ́ni kò ní sọ ìtàbọ̀ ń dọ̀mọ́ ìtàbọ̀ sí ẹ́ dàmẹ́jì pépè dàmẹ́jì kankan ẹ̀ńtàgbọ́ ti di owó tó sì ṣe bó ti yẹ kó ṣe kò kọjá àlà kò ṣe kankan kò ní sọ nǹkan kan lórí ẹ̀ torí pé lè ní ọmọ ìṣẹ̀lẹ̀ ńgbà mí ọgbó fún yẹn oyin fẹ́ẹ́ ẹjọ́ òun ló ń kọ́ńtúrò ẹ̀ ìwọ́n kan máa tó bóun ní kíní ìṣe ń lọ ni kí nǹkan bá ṣe nǹkan àbówó wọlé mọ́ni àbí sọ́téèjì wá tírí mílíọ̀n ní kápítà nígbà tí ó di oṣù mẹ́fà mo yẹ ti gé nígbà tó gbogbo bá dìgbà kan ló bá tún dínkù sí two point seven tí lọ́dọ̀ ẹni ti lọ à ẹ ni o kò sí ní lókun bàbá pé kìí ṣe kó kọjá àlà ó ṣe bó ṣe yẹ kó ṣe kò sì tàbí ètò kò fi falẹ̀ ọmọ àtà àdìwọ̀ pẹ̀fúrí ìfọwọ́ dọ̀ọ̀mì wọn ká ikú ló fi nǹkan falẹ̀ ó fi jáfara àbó ṣe kọjá àlà lórí nǹkan yóò sọ̀dá méjì àpèjúwe ẹni tó ló mọ iṣẹ́ kan ṣe àbí àyíwá nǹkan bá ló mọ ṣe bóyá lè jẹ búrẹ́dì làbí làbẹ́jọ́ ìlàtẹ̀kọ̀ àbí ògidì búrẹ́dì wo lọ́mọ sí agége ni tí wọ́n gbowó lẹ̀ fún ọ dúró síbẹ̀ dáadáa agége ni ó sì gbowó lẹ̀ kọ́lẹ́sẹ̀ búrẹ́dì. iye báyìí ló mọ jẹ́ géènì percentage afọ percentage náà fi mọ lómi dọ́ra bá ọgbọ̀n sọ pé iye báyìí bóyá forty sixty ni fifty fifty ni ẹjọ́ rí láàrin ara yín. Bàbá nìkan lábẹ́ fúnra ọmọdé ó ti parí rẹ̀ hàn. Nam. Nam pàṣẹ́ntéèjì náà fi yẹn jẹ́ wọ́n máa ń ṣe búrẹ́dì lọ. Nígbà yóò bá rí ti pa kí ló tó jọ búrẹ́dì tẹ́lẹ̀ jẹ́ ọ̀gá ríre ló mọ̀ ẹ̀ṣẹ̀ ló mọ̀ ẹ̀ṣẹ̀ àbí àwọn bíi fánú búrẹ́dì iná mọ̀ ń tà lásìkò sí i ọjọ́ ẹ̀ṣẹ̀ kí ni ọjọ́ yìí di ló bá jẹ gbèsè irú ẹni yẹn kí ló ṣe ń jẹ mọ́ tí nǹkan bá tẹ́tí lọ́rùn bá yóò sọ ẹ̀yìn sàádé ti fẹ́ ìfẹ́lẹ́ mi ìkọjá lànà ìjà fara ńkọ́ ètò ẹ̀kọ́ ṣe kò ṣe kí kò ṣe é. bí a kẹsàn fúlà àtọ́bí ti bílẹ̀ ìgbéyẹ kó ṣe bò kò bó láti fílẹ̀ ń sọ fúlà ẹ fílẹ̀ kò yíṣẹ́ tí ó ṣe ló bá bàjẹ́ tún ní ìṣèjẹ́ mọ́ ẹ̀ ń dáná jù. ìwọ́n ká pé nǹkan mi lòdì tí èdè pé òun ló fọwọ́ fa kèrè kó jáfara lórí ẹ̀ òfin falẹ̀ àbókọjá là àbí nǹkan ṣe kápítà tó fi dáwò yẹn lẹ̀ fún oníṣàn kankan tí gbogbo bá tẹ̀ wá lọ tí òsì oníṣẹ́ kankan ó kò fò ṣẹ́ ẹni tó gbówó lẹ́lẹ́dẹ́ kí ni ó kò fowó ṣùgbọ́n sáwà mọ̀ ń rí bẹ́ẹ̀ ẹ̀mọ ẹ̀mọ yàtọ̀ mẹ́jọ ní mùdọ́rà bàbá ètò padà dìjà tó ló gba kí ni ó gbowó òun padà ọ̀ mo fi mùdọ́rà bàbá káyọ̀ ya lówó nìyí o tó mo ya lówó dókòwò náà ní dìgé nì kankan bẹ́ẹ̀ kódà kó mọ́ pa fíṣì lórí tó bẹ́ẹ̀ fowó yẹn ṣe ẹlẹ́tọ̀ àtìgbó yẹn tó ti pọ̀ ya ni ṣùgbọ́n lè bísínẹ́sì ni tẹjọ gbé kalẹ̀ láàrin ara yín náà wàtà ádì fíìlù mẹ́rẹ̀lá ẹ̀jú ìsúnmínà tọ̀sọ̀rùfà ẹni táwọn ń tà ádì ìkọjá àlà ni pé ntí ò yẹ kéèyàn ṣe níbi bísínẹ́sì ó lọ ṣe kí ni ó lọ ṣe gbẹdẹ pé kẹ́ni ẹ tó gbó láti ìfẹ́sì síbi nǹkan tó lóun mọ̀ ẹ́ ṣe èrè tẹ́bi gbówó lẹ̀ fún wá ló pé nǹkan mi náà tó yọjú abáfẹ́lẹ́ náà fún àmọ́ rí géèni tó àjẹkẹ́ni ẹ mọ̀ pé business rẹ̀ jẹ́ abẹ́ ìfàtẹ̀ síbi nǹkan bẹ́ẹ̀ tó wá lọ sí lẹ́yìn tí nǹkan bẹ́ẹ̀ bá yíyàn lọ́wọ́ ẹni ó gba òwe padà. pàtẹ́fúrí tẹ̀fúrí tìrì jáfara ń tẹ̀ ó ní sárùkù máa yajibu fi'luhu ní fi a'mali sharika ètò yẹ kó ṣe níbi partnership tó pa wọ́n pọ̀ ó fi falẹ̀ kò ṣe ó fi nǹkan yẹn falẹ̀ tí nǹkan bá ṣe capital يسر yóò أما المصاريف والنفقات التي تنفق على أعمال الشركة سبحان الله ìnáwó díẹ̀ تعمل لولي أمان كوي ná يحكم يحكمها العرف والعادة إن لم يكن نص على من تجب عليه من أحد الطرفين في الاتفاقية. أنا ní gbọ́n owó díẹ̀ díẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ owó ipò tó máa lọ sí pé ń lọ jẹnẹrétọ̀ àbí kílínà bóò láti mọ sanwó ibò láti mọ yọ wọ́n ní tí ó yẹ pé nígbà tó ṣe ìsìfàfíà agirímẹ́ǹtì yẹn ò sí láàárín àwọn méjèèjì àwò nínú àlàáda nínú àlàáda àlàáda àwùjọ yẹn kí náà gbọ́ yé pé tí irú bẹ́ẹ̀ bá tẹ̀ láàrin yẹn fẹ́ni tí ó yìn fẹ́ sí ẹni tí ó jòkó ti bísínẹ́sì ẹni mọ̀ gbọ́ bùkátà yìí nàbẹ́ ẹni tó dégéli tó gbowó lẹ̀ ẹ̀kọ́ yẹn kékeré mọ wáyé lágbègbè ẹni tí ó mọ́tò lọ́dọ̀ wa tí wọ́n ń dìlífà lálálẹ́ ẹ̀yìn onímọ́tò ẹni tó dìlífà mọ́tò láyé bóyá kóró pé bí ba ti jẹ ká lóore kó ẹ̀sùn ọmọ tó ní àdá tó ọba àgbẹ̀gbẹ̀ ó lè jẹ́ pé lùmí pé ìwọ́tọ́ ní mọ́tò náà wọ́n fi kó sí nǹkan rẹ o tó gbé wọn á dìlífà fún ẹ lálẹ́ àbí títà bá lẹ́sìn tán ẹ́ ta ló ṣe ẹ̀tọ́ ọmọ tó lẹ́sìn ni bá lọ́ọ̀kì ńkọ́ ẹ̀lẹ́mọ́tò ni yóò ṣe sọ a máa fi ádà gbé nǹkan gbà mí àlàádá tó mọ̀hàkámà a máa fi ádà ó yẹ pé lumi ìtọ́wọ́ pé ẹgbẹ́ rẹ́ǹtì inú kẹ́mẹ́ bóyá mọ́tò ọmọ mọ́tò yẹn ṣiṣẹ́ gbàgbó ìnáwó kéèké yìí náà ọrùn ẹni tó ní ní ó wà ó sì gbé bó ti wọ nílé ẹjọ́ tí wọn bá ti mọ ẹnu ádà tí ẹ bá tó lọ sọ pé ní ẹwà o nǹkan tá a ti mọ kí báyìí báyìí lọ́dọ̀ tèmi o ẹ̀yin náà lẹẹtùmọ ọ̀rọ̀ kò sí o tí a tọ́ ọba lẹ́sìn tí ìbá gbéjẹ ní one fifty hundred naira ẹ̀yin lẹ́sẹ̀ kí ni lẹ́sàn tó bá ti sọ ó ti dọ̀rùn ẹni tó ní ẹni ṣùgbọ́n tí a bá ti sọ tí ẹ bá ní mọ̀dọ́ ọ̀rọ̀ bàbá ẹni tí ó gbówó lé àtẹni tó dúró ti di bísínẹ́sì yẹn àwọn ìnáwó kéékèèké kan wà kéékèèké sani táwọn bá sọ àwọn nínú àádà ẹni tó yẹ kó ṣe kí ni tó yẹ kó gbọ́ bùkátà lẹ́wọ̀n yẹ òní ẹni tó da lẹ́nu ẹ̀rí bóyá bí dẹ́ẹ̀dì ń ṣe àwọn ìdọ̀tí kan wà mẹ́ ẹ̀fún mọ́ra fífi náírà. ṣé ẹni tó ní bísínẹ́sì yẹn àfọ̀yẹ́ni tó gbówó lẹ̀ ṣé ní ètò ìkọta kọ́dà adalẹ̀ fífi náírà nù abẹ́rẹ́ tí ti ń dúró síbi àwọn àádà tó kọ́ mọ̀ láwùjọ. ìwé tó bá ti ń sọ yẹn lẹ̀ pé kọ́ńbọ̀ báyìí gbogbo ẹnu iléeṣẹ́ iná láti mọ̀ ṣékíní láti mọ̀ ayé kò sí lọ́rùn ẹni tí ń kọ̀ǹtúrò nǹkan wọn أن الروح دائما يقيد لرأس المال في حالة التلف أو الخسارة ما لم تنتهي الشركة يعني وتنفض أفو وتنفض أن الروح إيه، وهذا جين دائما جيني يقيد لرأس المال في حال التلف أن جيني لا في ما ريسكيو إيه، Kapita nígbà táwọn nǹkan bá ń bàjẹ́ awil khasara àbí tí sọ́jọ́jì bá wá mẹ́làm tẹ̀tẹ̀ ìṣarkat wàtàǹfàtọ̀ nígbà tí sẹ́ríkẹ́ ò bá tí ì yege ni tí ó bá bàjẹ́ tó pẹ́ kó tí nǹkan bá bàjẹ́ tó pẹ́ kò sí nǹkan wọn ni lápẹ́jú yẹn sìn ẹ̀sọ́ ti kò sí géèmù díẹ̀ tẹ́ rí kílẹ̀ fi kún orí kíní wà ẹ orí kápítà lẹ́gbẹ̀lẹ́ àwípé ẹni tó lówó kò rówó ń gbà wọ́n tọ́jú kó síbi sẹ́yìn òsèké ni kò sí ẹ tó fi múfù kápítà yín sókè ni. lákòjú èèyàn ń fi bóyá three hundred thousand ṣiṣẹ́ nǹkan kan wá ṣẹlẹ̀ sí. ẹrù owó náà ṣùgbọ́n owó tẹ́lẹ̀ rí kò tí ì kọ́fà kínní kápítà ní gbẹ̀yìngbẹ̀yìn bóyá two hundred and seventy ni wọ́n rí tẹ́lẹ̀ náà lùsùn báwọn ẹ́ thirty thousand kẹ́ni tí ń jòkó sí sẹ́wọ́n ní à ah, ìfàtúrí géènì o èlò <laughs> pàṣẹ́ntéèjì tá a jọ fẹ́ lóko tó bá gba géènì mẹ́rin ó àfẹ́tí kápítà bí ó àfẹ́tí géènì ò tí ì yọ mẹ́rin torí fún àtẹ ń tẹ́ kó lórí òwò ìyẹn àlepẹ̀ ń géènì. káyipẹ́ rí tírí tààtì ń sè é kọ́lá bó ṣe wò ó mọ́ tàfẹ́ tó jìdá ẹjọ́ sọ ọgbà tiẹ̀ ẹ̀ ń tó lówó lóde gini nígbà tó nígbà tó ti tó yẹ ẹ̀ fi ṣéèfù ká kápítà yẹ pé ẹ̀ tó ń wó kún gẹ́ pẹ́lẹ́ bá tó ètò wà tẹ́lẹ̀ ní ẹ̀ tí ì rí géèmì gbà mọ́ ẹ̀ ń ṣùgbọ́n tó pé gbogbo ẹ̀ ti lọ pátápátá kò sí kò sí rí fún mọ́lẹ̀ kò sí tí ó sọ kápítà tẹ́ fi dá bísínẹ́sì lẹ̀ kò sí tí ó sọ mọ́. فحينئذ يبقى ربحا ربح سالما من تلك الوقاية والآمن من من حيث عقد شركة المدربة هو أمين ووكيل فإن ظهر ربحه فهو مع هذين الشريك وني والعامل أسسه في حين عقد شركة المدربة لا تبقى تتدسه هو أمين كنو مجد أمين إن tá أمين gbé fawakil ó tún jẹ́ kí ni ejẹ́ǹtì fún ẹni tí ó gbowó kalẹ̀ fa ìzá ara rẹ̀ bọ̀ tẹ́rẹ̀ bá tó dé fáwọn máa àfẹ́yìn tó dúró yẹ àmì tó jẹ́ sẹ̀rí tó jẹ́ wàkìlẹ̀ tẹ́rẹ̀ bá tó dé yóò jẹ́ kí ni sẹ̀rí olùbánikẹ́gbẹ́ ẹ pé nǹkan mẹ́ta ló pa kùsà rẹ̀ níta gbé lọ́wọ́ lé lọ́wọ́ yẹn tó ló mọ ẹ ti pé àìmọ́ ẹ ti báyìí ṣe ẹ ti fún mi àmọ́ náà olówó ń ṣe ń sojú àwa kí ló jẹ mẹ́rin wàkílù ni tẹ́lẹ̀ bá dé àtúnjọjọ kó péré kí ló jẹ mẹ́rin sheriff ẹ̀kẹ́ nǹkan mẹ́ta ń tiẹ̀ nígbà tá a gbówó lé lọ́wọ́ kí ló jẹ́ àmín nígbà ń bá ṣe yẹn lọ kí ló jẹ́ wàkílù nígbà tó lè délé ńkọ́ sheriff ẹ̀yà wàlúmọ̀dọ̀ ọ̀rọ̀ wàtò àkìlọ̀ jà ìlú káṣe mùdọ́rọ̀wà tá a sọ yìí tó da nínú ẹ̀sìn kò sí tó takò lẹ́sàbẹ̀ láàṣìn ṣùgbọ́n kì í ṣe dandan o fa mùtẹ̀rẹ̀ ti àfa làgbẹ́já bó ṣe lóun mọ̀dẹ̀ ní káṣe mùdọ́rọ̀wà ẹ̀ṣẹ̀ kí ni wọ́n bá takú ẹ̀rí pọ́ o gbẹ̀ṣẹ̀ báwo ẹ̀ṣẹ̀ wọn wá gbà kó gbẹ̀ṣẹ̀ níta kan sọ̀rọ̀ yá ẹ̀yìn náà yìí fẹ́ẹ̀sì pẹ̀lú rẹ̀ ó lámọ̀ náà alẹ́ bá bẹ̀bẹ̀ èyí tó ń fi pọ̀ lọ́wọ́ tí ẹ̀ tó bá tẹ́ bá tó ṣe léyìí jẹ́ bísínẹ́sì mi fẹ́yìn náà òfin tó burú bẹ́ẹ̀. fàáyì wá sàárọ̀ dà áhàdù sọ̀rọ̀ fẹ́yìn fàṣàhà fúṣàkàtù. wọ́n ní èyíkéyìí àsìkò tán bá ti fẹ́ gbẹ́sẹ̀ lé tán bá ti fẹ́ gbẹ́gilé pé òun ṣe mọ́ gbogbo wa tó wá wù ẹ̀mí ẹni ṣe. ẹni tó lówó ní wọn ò ṣe mùdọ́rábà mọ́. ẹgbò rẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ ó lè ṣe kíni mo ṣe mọ́ ẹ̀kọ́ tí ó dùn yẹn yẹn ká jàǹbá ní ẹ o ẹ̀jẹ̀ ń kọ́lé iṣẹ́ búrẹ́dì fún ẹ tán ọba náà ṣe kíni ọ̀ ṣe mọ́ <laughs> fásitì ti ba lẹ́nu wọ́n ti fagilé. wajaba ala al-aamil tasfiyataha nuquda ṣùgbọ́n ẹni tó ájó yìí sẹ́yìn tó fi ẹ̀ ń diẹ ewé ẹ̀ láti rí nùkúdù ẹ̀ẹ́ yóò fi bọ́ kókó lọ lòkúdù owó ẹni tó dá nǹkan lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dín kó dá nǹkan rẹ̀ padà fún. wàlùmọ̀dọ́ra wá tún bẹ́ẹ̀ òkú dèlè mọ̀bàárọ̀ ká wọ́n ní àlùmọ̀dọ́ra wà sọ yìí nínú òwò tó dáa ni nínú òwò tí ó ṣe kíni nínú òwò tó dáa ni. قال الله تعالى فيها في الحديث القدسي الله سبحانه وتعالى wọ́n sọ nínú alhadith al-kudusi alhadith al-kudusi náà ni ọ̀rọ̀ tí alẹ́ wa sọ́lá tó sọ pé ọlọ́run wí báyìí ànábì ni ọlọ́run ṣe kí ni òwì báyìí tí èyí sínú kùránì ló wà ẹni ànábì lọ́lọ́run sọ pé ó yẹ ká mọ ẹ̀dínú ìrìn àfáà ń sọ nínú. تيرا تضافي كتب الحديث القدسي عن عن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى أن قال وسكر ما مر له إنه قال الله تعالى أبي النبي صفيما روى عن ربي من تبع لا تدولون بعد tẹ́wẹ́ ká fi kankan dé ká má tún lẹ́mẹ̀ kó bá dàbí kuraani fi kọ́ lọ́la ọ̀tà àlà كل sọ báyìí kí lọ́kàn yóò kọ́ lọ sọ́sọ́rọ́tò tí nìyẹn lè wà nàbí àbí sọ́sọ́rọ́tò lè máa yídà àyà àgọ́dọ̀ dè. Ànábi ni Anna Sálífù ṣẹ̀rì Àwọn pátínà méjì gbẹ́jọ́ ń ṣàṣepọ̀ bí kátàkárà. Èmi lẹ́nu kẹta wọn. Ẹ̀kọ́ náà máa ń wẹ pẹ̀lú wọn. Màáyà yẹn, irú wọn ló jẹ mọ́. tún. <laughs> sọ yẹn pàtàkì <laughs> ẹni ọ̀rẹ́ yàtọ̀ lè bá ìròyìn àwọn eré sófin nù. náà ọlọ́run ọ̀rẹ́ pẹ̀lú wọn fi kíni bí mà ìyá ti fi àlàkáàsọ ibẹ̀ special kíni yóò máa túmọ̀ sí yóò máa gáìdì wọn yóò máa ràn wọn lọ́wọ́ yóò máa dáàbò bò wọn ọlọ́run láwọn èèyàn méjì kan wà alábàáṣe méjì mú wa pẹ̀lú wọn máa làmù yẹ́kùn ní àdúhùmọ̀ sọ̀hìbà lópin ìgbà tí ẹnìkan ò bá ti jàǹbá ẹnìkejì àtúbà tó jọmọ ń sòwò papọ̀ àtúntò ní ládàá lọ́dọ̀ ọlọ́run sọ̀fàánàlá òtún ìlànà ayélujára tí ẹni tó lówó tó wò ní pé fóun ṣe mùdọ́rábà tó ń fà á ní tówó tí ó ṣe kíni tí ó rí káàbùrọ̀ lágbára tó mọ̀ nípa tí ẹ mọṣẹ́ yìí dáadáa ó dẹ̀ gbowó kalẹ̀ tí kò bá jàǹbá ẹni tẹ́lẹ̀ ní ò bá jàǹbá ẹ̀ tán ṣe bó ṣe yẹ ká ṣe ọlọ́run ló ń wá pẹ̀lú wọn tí yóò mọ̀ sọ wọn. fi há àkùsílẹ̀ gbọ́dọ̀ bá ń ṣe mọ̀dọ́rà báyìí nínú tó dọ́rọ̀ yẹn ń bẹ̀ ní káfòwò tó wa lówó tó wa lówó pápá ìbára ẹni dòwòpọ̀ onídìí ó tọ́ kọ́ wọ́n máa rí géènì kan nígbà kò sí géènì kankan bẹ́ẹ̀ tó ti mọ̀ gbóhùn ló gbówó lẹ̀ àwọn tó gbówó lẹ̀ náà kọ́ yí ó mọ̀ fòótọ́ bá ẹni tí ń bá ṣiṣẹ́ lò kátàkárà bí kábàárà sọ̀rọ̀ báyìí nti fan zaki afu to bara wani wani hadisi tiyo fete ne anabini albayi'an bil khiyar àwọn olùta àti olùrà ìlẹ̀kìyà rẹ̀ ní option option mo rà mọ́ mo tà mọ́ ó wà fún wọn àti kọ́ńpá tó ní ṣe pẹ̀lú kìyàrú náà ní àyà kìyàrú alimajilisi ní kìyàrú làáyìn kìyàrú tẹ̀lif àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n làwọn yàtọ̀ fàrọ́kọ lókun bàtàn àti ìtúká rajà òun rà òun tà mọ́ fàyè sọ́dà kọ́ tọ́rọ bára wọn lò pẹ̀lú òdodo bàbá ìyá náà tó ṣàlàyé tó yẹ kẹjọ mọ̀ láàrin ara wọn fúnra wọn tó sì dúró tì bóórí káfí ìgbà ìhìn máa kátàkárà tájọ ń ṣe wọn ló fa àlùbáríkà sílẹ̀ ní tábàjọ dòwò pọ̀ náà tábàrà lò pẹ̀lú òdodo ẹ partnership báyìí ní ló wà láàrin wa tábàrà lò pẹ̀lú tá a ṣàlàyé tẹ́nì kankan ò dọ́gbọ́n tẹ́nì kejì láti gé ni ọlọ́run fàlùbáríkà tó ń ti àdàpọ̀ anibani wa nkazaba tó bá parọ́ fún ara wọn wàkàtà mọ̀ ètò yẹn kájọ mọ̀ láàrin ara wọn mọ́ mo ṣe kọ́ ti bárakà tó bẹ̀rẹ̀ ìhì mọ́ owó tọ́jọ́ dàpọ̀ ọlọ́run ní fàlùbáríkà fàlùbáríkà kò mẹ́ kwájú ń bi ọ̀rọ̀ mọ̀dọ́ra báyìí ẹnu yóò pè é kẹ́ ẹ̀ fẹ́ẹ̀sì ni kò ní sọ dítẹ́ẹ̀sì fún yín wọ́n bí akẹ́kẹ́ ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú mùsùlùmí bàbá yìí wọ́n ní sábàárì gẹ́nì tí wọ́n sọ pàṣẹ́ntéèjì tí wọ́n kí pàṣẹ́ntéèjì báyìí ni torí gẹ́gẹ́ bá sọ nínú mùsùlùmí kò sí pé iye báyìí tí gẹ́nì pa wọlé o ẹni tó gbówó lẹ̀ báyìí ẹni tí ó dúró ti iye báyìí tẹ́ bá jẹ́ ọ̀fẹ́ inú kò sí ni ẹni wá ní ọ̀sán pàṣẹ́ntéèjì fún mi wọ́n ní kí nǹkan bá so owó ń Eyi tẹ́ ní kẹmọ kó wá ìjọba kó dé ọ̀tí kọ́lẹ́ ẹ̀dí géènì báyìí oṣù mẹ́fà báyìí ti rí báyìí tí nǹkan sọ ó ní ní ẹ̀ tí lẹ́mọ̀ tí nǹkan sọ abẹ́ bo lọ́rọ̀ tẹ̀yìn náà o àtẹ́ẹ̀ ti fi falẹ̀ fi owó ti dé owó ti lọ náà nù lọ ara ẹlòmíì tó yẹ gbowó ni irú ẹ tí wọn kọ́ ṣe ọmọ kó lóun kan mi ẹ ti báyìí kọ́dà àwọn ọmọ yàgò kan ní mọ bísínẹ́sì mi ojú kan náà wọn fi sọ̀rọ̀ fún wa a gbọ́dọ̀ bá ara wa lò pẹ̀lú òdodo àbájá náà a ṣàlàyé tí ó wà ń bẹ̀ bákan náà wà nọ́ọ̀sì a gbọ́dọ̀ fọkàn mímọ́ bára wa lò fọl ìhlàf ànọ́sì ń ẹlòmíràn àti wọn láti gbóyè fún ikó ìfẹsì ìlú ni kò kú mọ ń pa ìdí bá sọ fún ẹni wọn lókè ni ó gbà ọkàn rẹ dá ìfẹ́rí ti gbọ́dọ̀ wà ní ìbálò wa kó má fi kíní kan sínú gbòòrò ìwádìí máa ń sọ ó fi tọ́ ó fi tọ́ fún jáde ó fi dudu sínú àti èyí tó tún jáde àti tó wà nù rẹ̀ pé owó ẹjẹ́ fún òfin tẹ́lẹ̀ pé dúdú rẹ̀ ní kí wọ́n yẹ jẹ́ dúdú àyè rárá pàápàá jùlọ tó ẹ pé ẹni tó gbówó lẹ́yìn kò mọ ń pa tí ẹnìyẹn ṣe ìyẹn ló máa ń burú jù wọn ní sábàrà lò pẹ̀lú òdodo pẹ̀lú kẹ̀kẹ́ lẹ́tà ọ̀là fi há barakatullah kí alùbáríkà àtọ̀dọ̀ ọlọ́run tó fi kéwì kó lè bá a sọ̀kalẹ̀ sí ibi òun tí a bá ṣe eléyìí nínú àwọn ọ̀rọ̀ ìtìsíwájú lórí báàbù àlùmọ̀dọ́rábà tí afẹ́ ṣe lálàyé fún ara wa ni wọn pẹ̀lú ọ̀nà kan sí kejì ààrẹ ti ń ṣe láàrin ara wa tẹ́pá amòfin ẹ̀tẹ́lẹ̀ ká dúró tì tó bá jẹ́ ọ̀nà kan sí kejì kú díẹ̀ káàtó sọ̀rọ̀ ká kí ìsara wa àwọn hadith tó wà lábẹ́rẹ̀ láwọn ọmọ kà wa yìí hadisi tí a kà nínú mọ̀kọ́dúnmọ̀ ilé kan náà ni hadisi alákọ̀ọ́kọ́ hadisi hakim bin hibban ni anáwó káàna yẹ̀ṣẹ́rì tó àlà rọ́jùl ẹni arákùnrin a máa ṣe májẹ̀mú fún nàápọ̀n hadisi kan àbí fẹ́ hadisi hayi fófó torkọ́ náà hadisi wa da'ifun ayiwa ètò ìrìn àwọn hadisi hakim bin hibban فأنه كان يشترط على الرجل إذا أعطاه مالا مقارنة tó bá gbowó fún yẹn pé lọ fi fi lọ fi invest yóò wá fi mọ́jẹ̀mú lẹ̀fẹ́ ni pé allah tẹ́jẹ́ alamani fi kábìlì rọ́tìbà ìyẹn pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú abẹ̀mí wọ́n fòye ṣe òwò lórí rẹ̀ o wàlá tahmilahu fi bahari mọ́tò wo orí omi o kó máa gbé ọkọ̀ ojú omi ṣe kí ni ó tẹ́rì wọ́n gbọ́jà omi o ẹ̀yà wàlá tẹ̀sí làbíhí fi ìbátan ìmọ̀síìlì wọ́n gbogbo ọ̀nà kíni ọ̀nà ibi tí àgbàrá ń sàkọjá bóyá bí mọ́gbọ́n sábẹ́ kó máa fa fàyín fà alifàṣẹ àmì ìdáàlẹ̀ tó bá sì kankan nínú tí mo sọ yìí fàkọ̀dùdọ̀ mi ń ta máa lè àyè pé ọtí fọwọ́ sọ̀yà pé ọ̀sán dáméjì ìṣèwò mi ti yẹ wá tó bá wọ̀ mí. àdìsí ìdá àdìkú tó ní gbàwá olùwà rìjà lè ṣe pa àwọn tí wọ́n gba àdìsí náà wá àwọn tí a lè gbọ̀rọ̀ wọn ni bákan náà alimọ́ mọ́lì kan gba mímu akọ wọn ani ala bin abdulrahman bin yaqub ani abi an jaddi ani annahu ani hadithi wa látọ̀dọ̀ ala ọmọ abdulrahman ọmọ yaqub yaqub gba lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá tiẹ̀ ní gba lọ́dọ̀ bàbá tiẹ̀ tí ṣe bàbá bàbá yaqub ani annahu amila fi mali usman wọ́n ní arákùnrin ó ṣiṣẹ́ lórí property Usman ó invest Usman gbowó fún ala anna ribha baynahuma nípa pé ní èrè tó bá rí o àjọ ṣe kíni àjọ ṣe rẹ̀ lélo lélo jẹ́ wọn iye tí tó bá jọ fẹ́ lókun sí i. أني هو موقوف صحيح حديث موقوف طبعا حديث موقوف كان عبد عليه ولا لا؟ لو أكل بوسي أيوة صحيح حديث موقوف في حديث ضعيف قال لي صحيح torí ẹ ká gbọ́ ká mọ báwọn afá ti ń sọ̀rọ̀ onímọ̀ kú fún ní báwọn fàfẹ́ alùpẹ́ alhadisi mọ̀ kú náà ń mẹ́rin alhadisi da'ifa alùpẹ́ àti fàfẹ́ bú ìṣe ibi náà lọ sọ náà. ẹ̀rọ làbẹ́sì ẹ̀ là. ó jẹ́ pé nígbà tí wọ́n sọ àwọn sọ̀rọ̀ bá wà lẹ́yìn tí wọ́n lè já ẹni tó sọ yìí. torí gbogbo alákọ̀ọ́dọ̀ sàhábà gbogbo ni eh. sàhábà gbogbo ni eh. eh, àmọ́bí rẹ̀ sọ pé àtàwọn sàhábà tó ń bá ṣe àwọn sàhábà ọ̀hún lórí ẹgbẹ́ gba ọ̀nà ìrìnlẹ̀ lórí àná náà awájú. àwọn aládé ti bẹ̀rẹ̀ fún mi lọ́sẹ̀ kọlá àkẹyọ. ó ó dé jìnnà bẹ́ẹ̀ díẹ̀ abáfojú àdìsí wo kí ni ó jẹ́ ẹ́ bí kéèyàn ká hadith ní tó lọ́dọ̀ alẹ́ mi ò dùn àyè fún torí ẹ̀kọ́ ní alẹ́ bọ̀dù lọ́dọ̀ sàhábà ó nílẹ̀ lé gíní ọ̀dẹ̀ ó lè jẹ́ ó lè jẹ́ mọ̀ òkú dùn àyè fún náà kó mọ̀ lè lọ́dọ̀ sàhábà kẹ́kẹ́ lẹ́ mọ́ ọgbọ́n wá díẹ̀ kó nílẹ̀ lọ́dọ̀ sàhábà táwọn fún bíẹ̀ mọ̀ òkú fún ni kò lọ́dọ̀ alẹ́ mọ̀ òkú ni ó sì nílẹ̀ lọ́dọ̀ sàhábà gbẹ́dẹ́ bá gbé ládìísì ìgbẹ́ náà pé àbú wa pé nìkíní fún yín dọ̀ àyè fún ni fún ànábì kọ́ pé òǹkọ̀sọ̀kọ́ ló Allah náà ìgbà náà fẹ́ gbé hadithi mawqufu báyìí wọn lè nílà o hukmu rafa wọn yẹ kó lọ́nà sàábà ló parí sí mo tún sàábà ṣe yìí kò lè dá sí àbí kó lè rí i látọ̀dọ̀ ta ni àyà wọn wà ní mọ̀rùfó ìfọkùnmọ̀ pé a kà fún kó dọ́dọ̀ ànábì nídàájọ́ tó wà nú ẹ̀ ṣùgbọ́n ní ṣíṣe ànábì kọ́ ló kí ni kọ́ ló ṣe wọ́n làwọn àlà náà. أني الحديث في إثبات أصل شركة المضاربة أني حديث يكون لك أني سو مضاربة باي كني كبو كال كني كبو قولي وأنها من العقود الجائفة nínú àwọn òwò tó tọ́ lẹ́sìn lè fẹ́ẹ̀rẹ̀ ha àlà òṣòlè mọ̀àmọ́lá ti ṣẹlẹ̀ ìyá torí kò sí tó takò nínú ọ̀nà kátàkárà àbí ìbánilò tẹ́sí gbélẹ̀ وفي دليل على جواب الاشتراط على واحد من المتضاربين على صاحبه ما له فيه منفعة wọ́n ní sábà fẹ́ ṣe mùdọ́rọ̀rà báyìí kò sí ní tó burú kẹ́nìkan nínú apáàtì méjèèjì bóyá ní tó gbówó lẹ̀ ní abẹ́jọ́ mọ̀ kọ̀ǹtúrò ẹ̀ kó mú kọ̀ǹdíṣẹ̀ tó ń bá rí kó yẹ àǹfààní fún un wá gẹ́gẹ́ bí àtúrúbùnú ìsáàmù ti ṣe kí ni ó mú wa tó bá gbówó kalẹ̀ báyìí báyìí kò sí ní tí òbúrú ń bẹ awomali akidi wa sharika fi manfa'a àbí njẹ o jẹ àǹfààní fún àyíbáṣepọ̀ wọn wàfi ìdẹ́nilẹ̀ alànàfóòdà àti ìṣòro tó àtìbáàlì ha a ní ẹ̀rí tó wà mẹ́ pé níta abájọ fẹnu kò sí agbọ́dọ̀ mọ̀ṣẹ́ wàláwùlà ìtìbáàrò ha wà nùfóòfò ha máa ṣàròkọ̀ àwọn máa ṣòrìkọ̀tọ̀ àǹtí ìbá rẹ pé ní dandan ni ká mú ṣe ni kò ní sáǹfààní bí kéèyàn mú kọ̀ǹdíṣán lẹ̀ mọ́ ìfìlà fa ìrẹ́pàtì mi ṣáàtì gáìrì láàfin tó dára fi kọ̀ǹdíṣán lẹ̀ tá a mọ̀ ṣe kò sáǹfààní kankan bẹ̀rẹ̀ àyè pé ẹni tí ó lówó tó bá ní nǹkan báyìí báyìí ni kò fi ṣe o kódà bẹ́ẹ̀ pé ọjà báyìí lọ́mọ ta èyí báyìí ni mo o mọ́ tarú mi o bóyá táyà ni pọ́dọ́tì báyìí ni ọmọ ṣe mẹ́sọ̀ fúláyì o ẹ̀yẹ oníkọ́ ọmọ ẹ̀dẹ́gí ni ọmọ ta o. bóyá ẹni tí yóò fẹ́ dún bẹ́rẹ̀ lónà mú kọ̀ǹdíṣàn lẹ̀ kò sí ti obìnrin ní níbẹ̀ tí ò bá dá ti takò ẹ̀sìn. bákan náà wọ́n ní làákín ayò sárti ni mọ̀tò àkèdè yẹ́jú àlàyé xaalifù kìtàbà wà. ẹni tí pẹ̀lú mọ́jà ń pé àwọn kọ̀ǹdíṣẹ̀ tá a bá fi bẹ̀ ẹ́ àwọn kọ̀ǹdíṣẹ̀ tá a bá fi bẹ̀ kó bọ́lẹ̀ ta kẹsí o ká ní wọ́n á gbọ́ o ìwọ́n tó fẹ́ gbé wọn control business yìí tó ti pé tó máa lọ kírun o torí bá gbówó lẹ̀ fẹ́ẹ́ sọ̀rọ̀ àní síkì ni wọ́n máa ní irun irun lọ́n lọ́n kí ṣé kọ̀ǹdíṣẹ̀ tá a gbà ẹ̀kùnrin mi lè ní wọn kírun wọ́n máa sọ gbogbo ẹ̀ di alẹ́. Hmm. ìyẹn ò lọ. àbóbìnrin pé irú ọjà tó yí ẹ̀kọ́ jáde táwọn obìnrin náà lè kà á náà ní mọ̀dọ́rọ́bà lára ara wọn àbí ẹ̀yẹ́ mọ̀ gbé kọ́pù ni o ẹ̀tọ́ gbogbo ẹni o dẹ́bi pé kọ́ sọ́mà sọ́mà sí ẹni o lè gbówó lẹ o tó máa gbà bẹ́ẹ̀ ẹ̀kọ́kọ́ lọ ẹ̀ tìrìlẹ̀ ni o ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ sún lórí ẹ̀ ẹ̀ look smart kí lè bàtà sọ̀rọ̀ ká ìlera agbowó lẹ́ẹ̀kan fẹ́ máa tẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ní kò sẹ́sìn bí òun tí ó fẹ́ kẹ́ ṣe o ìyẹn ò lọ àyà irú sáàtì àlèmùsẹ̀ sáàtì bá ti takò síra ọlọ́ àti sunna nabi fàyínkáná mukhalifa láhùmọ́ fàwọn bá àtẹ̀ fàyínkáná ní àtàṣàrọ̀tẹ̀ àti kàdé ìfọ̀jọba yìí nàbí gbogbo kọ̀ǹdíṣẹ̀ tí ò bá sínú kìtàbù àsọ̀nà kódà kó jẹ́ hundred tí a ń jẹ káwá mú kan hundred tí gbogbo hundred yẹn tako kìtàbù àsúnnà kọ́ bóyá condition hundred àwọn àlẹ́sẹ̀ àbí ẹyọ kan ló wá ló bá mi yẹn ló láti gbogbo hundred yóò kọ́ àgbàdà ló fàfi àná àfúlà. أن أصل أن أصل أن الأصل عدم وجود شروط في wọ́n ní ìpìlẹ̀ ni pé kò sí kọ̀ǹdíṣẹ̀ nínú akidu tá a bá fi kọ̀ǹdíṣẹ̀ dé akidu lápẹ̀tẹ̀ owó ní ọlọ́mọ bíbí ẹ̀rọ láti mọ ẹsẹ̀ láti kọ̀ǹdíṣẹ̀ sí ju bá fi pín èrè lọ ẹni kò sí tó dé kíni tó burú ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ yánà ọ̀la yóò jáde fìlà akidu illa àbẹ̀síkiri yìí wà sọ̀rọ̀ ti fàmìlàrà dáfà lẹ́yìn báyìí náà wọ́n ní yánà ọ̀la yóò jáde fìlà akidu illa àbẹ̀síkiri wọ́n ní tá a bá ṣe ákídù katakoko mùdọ́rà báyìí ọ̀ létí mo kílèmù pé kọ̀ǹdíṣẹ̀ wà mẹ́ tẹ́ ẹ̀ bá mẹ́ńṣẹ̀ àbí tẹ́ ẹ̀ bá mẹ́ńṣẹ̀ torí pé a bá gbéṣẹ́ fúnra ẹni ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú tó bá wà bí ìrọ̀lẹ́ yìí ìlú bẹ́ẹ̀ fẹ́ ṣe kí ni ó fẹ́ ṣẹlẹ̀ àbí àti mẹ́ṣẹ̀ ẹnu kọ̀ǹdíṣẹ̀ ọ̀gbẹ́ni ẹni kò rí bẹ́ẹ̀ sọ́rọ́ bá ti ń ta kókó nǹkan ìkẹta ṣùgbọ́n tó o bá ti sọ ìyẹn ṣe condition wọn ni famini da aha fa alẹ́ àlùbáyé náà tó bá yá tó bá ń sa condition tí mo fi lẹ̀ báyìí sẹ́ni ẹgbẹ́ tí ní ọ̀sọ́ ẹni ọgbọ́n náà mú bá yé náà wá evidence nígbà tó ṣe kíni tó ń sọ táwọn kó lóòótọ́ lọ sọ. من الشروط الجائفة النافذة المعتبرة أن يشترط صاحب المال أن لا يدع العامل ماله في تجارة يخشى تلفها أني نينو أوان كونديشن sáàmà ń kàkún mi mọ̀dọ́ra bá ní pé tí ó gbowó lẹ̀ àwọn nǹkan tí èèmọ̀ ń pààyà pé èyí máa ń bàjẹ́ ó lè gbọ́ má fowó mi sorú òwò báyìí o tó bá ti sọ kódà kó máa yá àwọn ìjà wọn ni mo ní tèmi bàjẹ́ náà tó ìbá rí ta tomato pé nǹkan kó mo fẹ́ wọ̀ra food stuff ni bóyá tòmátò díẹ̀ dẹ́mọ̀ lọ ra àwọn àpò tí ó pọ̀ wọ́n lè mọ̀ lè o kan àtàlẹ́ mọ̀ yá kó wa lọ rà kó bá bàjẹ́ ẹ́ àyà irú bí àtúntò kó má gbé gorí odò kó má gbẹ́rù mi náà gbé ọ̀nà tírélà tí wọ́n ń ṣubú o máa rà ní lùlù wọn lọ kó wá láti jẹ̀nà o mọ lọ bí tí àfàyàwó ti ṣe kí ni mọ gba èrè máa rà ní lùlù lókè àti àbálọ kó wá láti tẹ̀lẹ̀ tán bá gbà á tán gbọ́jà wá tán ní ó sanwó padà èyí tí ń kọ́ńtúrò rẹ̀ àríra. àwọn kàtàbí ìlà àfihàn àti kìlìfàtì wà mọ́nà àbí tó nídìí stress tó tó pọ̀ àbí wàhálà wàhálà yìí ni wọ́n la kí ẹnẹ́fàkọ̀ owó kó mọ̀ tó pọ̀ lórí ẹ̀ tàyè sẹ́rì àbí ha àyàwó àná yìí kó lọ́ọ́ fi rẹ́rẹ́ kó ọ̀sẹ̀ tó máa pa kókó fún un níta mo mọ̀ ń pa ẹran kíní ká mi ò fẹ́ kọ́ sòwò ẹran mọ́ sòwò ẹran o mọ́ sòwò ẹran o gbogbo àlámọ̀ra oúnjẹ lámọ̀gbá ìdọ̀tí àyà. aw yahmiluha fi amkinatin mukhifatin wa khatirati kal-bihar àbíkọ́ jẹ́ pé òwò tí ó gba àwọn ààyè tó dangerous ni bí orí omi kó máa lọ tẹ̀lé àbùtúrkì yóò ṣàfihàn ní tètò òtúrkì. àbí ọ̀nà tí àwọn kidnapper àwọn àwọn gbọ́mọgbọ́mọ ẹ̀ tó ń gbọ́jà tó máa ń dáyàn lọ́nà wà àwọn adáni lọ́nà wà wọ́n gbọ́ owó mi gbàgbẹ́ wà á ń yẹ ṣẹ́ẹ̀tọ̀ alẹ́ ìfìyà àdàtàlẹ̀ ìnáyà tó lè fà kẹ́ máa sàkólé kan nípa rẹ̀ tó tún lékún o wọ́n ti ṣe kọ̀ǹdíṣàn yìí náà ìgbàbáyìí lẹ́ẹ̀mọ wá bẹ̀ ìgbàbáyìí kúrò ọmọ fídà wọ́n tún máa sọ wọ́n yẹ ká burúkú ẹsẹ̀lẹ̀ sí fàlà yẹ́nzìn bí ha fi bátìlì wá dé mà sí wọ́n ní kọ́mọ̀ gbogbo àbí ojú ọ̀nà àgbàrá fàkọ̀dìjà náà yà ní nìzọ́lù fi gbòtó ní àwùjọ àti ṣáṣà kọ̀ǹgá alùfáàjì wọ́n ní ní ìkọ̀fúnni fi wá lórí irú eléyìí torí pé kí nǹkan mọ́ lọ tẹ̀lé lójijì. ومن الشروط المعتبرة النافذة أنه إذا شرط عليه تجنب المخاوف في عمله بالمال أن يقول له إني ابتديت فيه أو فرطت فيه بمخالفة تلك الشروط الوقائية فإنك ضامن المال wọ́n nínú kọ̀ǹdíṣà tó ń gbà ní pété yẹn bá fi kọ̀ǹdíṣà yẹn lè pé wá gbọ́ o tó o bá ṣe àwọn nǹkan tí mo sọ yìí tí nǹkan bá ṣe owó bísínẹ́sì kápítà yìí wàá fẹ́ kí ni àyà wàá san padà o falmufarri falmutaadi dọ́ọ̀mìnì mùtìlákọ̀ wọ́n ní ṣùgbọ́n ẹni tó bá fi nǹkan tó fi jáfara tí ó kà á fún àbólọ kọjá àlà kódà kẹmẹsẹ kẹmẹsàn kọndíṣàn fóun kẹmẹsàn kọndíṣàn òun sọdá méjì sórí tọ̀tà àlẹ́ yìí alimuhafafa ti àwìlá asọ́mu pé kó máa bá wa sọ àbí kó máa sọ kò sí tó kàn án bí yìí tó bá bá ti lò lọ́nà tí ò tọ́ يفهم دامجي سواجه ولكن هذا في زيادة التوفيق ṣùgbọ́n tá a bá tẹ̀jọ́ pé máa bá a sọ àtúnfi ń rin ilẹ̀ fún ni pé kó lè bá a mójútó dáadáa ẹ̀rì wọ́tà àkídò alẹ́ làámi lè àlà ìfarẹ́tọ́ àwọn yàtẹ̀lẹ̀ yàfẹ́ kó ń bá a kọjá àlàkóso mọ́ sàfihàn tó náà èyí tó bẹ́yìn wọ́n ní alikọ́sì ayé àṣàtú minel malik ọmọ minel amil fọwọ́ já ìfẹ̀ náà fún un nípa àgbàlérò mi ni pé gbogbo ẹni tó bá mú kọ̀ǹdíṣẹ̀ wá ẹni tí yóò gbowó kalẹ̀ náà ti fi bísíǹsì ní abẹ́ni tí ó mọ dúró tì èmi yóò dínà lẹ́fì kọ̀ǹdíṣẹ̀ lẹ̀ máa ń lamu yòókà lè fọ́ fọ́kùnmọ̀ lá tí ó bá ti takò òfin ọlọ́run ìmọ̀ ẹ̀yà ìrújú àlà àṣàrẹ̀ kátìbì lólómi wà lágara tí ó sì ní fa àbòsí lórí partnership tó wà láàrin méjèèjì wà lágara àbí ìrẹ́nijẹ ìtọ́lẹ́ni wàlùjàhálà tí wàlùmùkàtọ́rọ̀ àbí àlùjàhálà tẹ́ pé ojú ẹni kó sọ kókò sí ti ń lọ tí onímọ̀ ń parẹ̀ wàlùmùkàtọ́rọ̀ ni pé ìṣẹ̀mí wéwu lẹ́nu mi ò dẹnu dánú fún yàtọ̀ pé n tó sì fẹ́ ṣe yìí ẹni tẹ́ ń sọ fún òmọ̀ ń parẹ̀ nìkan ewu ní tẹ́ fẹ́ kó owó lé ní orí yìí èèyàn wọn ní irú nǹkan bẹ́ẹ̀ kò kò dáa inú wọn náà nǹkan fàábì ṣòro tó bá pé látún là àgbéyà ń tẹ́ wáyé pẹ̀lú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ mẹ́gbẹ́ kalẹ̀ tí ó mewu wá àbí tí yóò fa ìtànjẹ fẹ́nìkan fún kejì àbí ìtọ́jẹ́ pé ní iye ẹgbẹ́ ni sọ fún òsì tí ń ṣẹlẹ̀ ẹni irú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ àní àní gbà wọlé bí kẹ́ni tó fẹ́ dúró sí rẹ̀ pé no ẹ mọ̀ mọ̀ wádìí ẹ mọ̀ bẹ́ẹ̀dì àkáǹtì lọ́dọ̀ mi àfẹ̀kan lọ́dún kí o bẹ́ wàá fi rújú pọ̀ tí ò ní wọn bí nǹkan ṣe ń lọ ẹ̀rì ìyẹn ní tí ò bá mu ni pé pẹ̀lú kọ́ndíṣàn pé ọ̀pẹ́ yóò mọ̀ ń pa rẹ̀ ò ní wọn àkáǹtì ibi tí bá tó kó wá náà ni mo kó wá hmm, ìyẹn ò lọ àgbọ́dọ̀ jẹ́ kó kílẹ̀ inú jẹ́ nǹkan tí wọ́n pè é wọ́n bá ti fi ẹnu kùn lé lórí tí yóò bá tún géènì wọn kọ́ ta ni ó kò fún mẹ́wọ́n bàbá bàbá èyí kí ni ẹni tó gbó wọn lẹ́yìn kò fún. ẹni tí ń fi yẹn kọ́ àbáni yóò gbà fọlọ kí ló bọ́ lọ́wọ́ tiẹ̀ iṣẹ́ ni ṣùgbọ́n ká lọ pé ní ilé ìgbà tó náà rí géènì ká lọ pé ọkọ̀ òwò ìgbà tó sì mọ̀ pé ó ti rí ẹ kó sí kò fi falẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe mùdọ́rábà lè ní ìtìyẹn ti gbọ́ sí o ìtì mùdọ́rábà ń ṣẹlẹ̀ rí ìgbẹ́ni wàá gbàgbọ́ òfin mùdọ́rábà kódà ọmọ ìyá gan ó lè máa ṣe ìtì àmọ́ ẹni ó lè máa àkíyèsí pé kò mójútó ní àwọn yìí ṣe bí ṣe ó ní òkákún ó ṣe mẹ́lẹ́ ni ẹni yóò ṣe mẹ́lẹ́ ó ṣe bó yẹ kó kó ṣe ní ìgò nígbà o tó lẹ́mọ̀ tó ká lára yẹn òwò ẹ̀ ṣùgbọ́n ó yẹ kí ṣe ti eléyìí náà kí olóòrè owó ń bẹ̀ ó yẹ kó ṣe kí ni kó káwọn náà lára. torí pé tí mùdáràbà fi yàtọ̀ sí pé à ń gbowó oṣù nù tí ń sìn abẹ́ntí bá níta kó tó bá sí géènì ẹni tó fi sí ṣọ́ọ̀bù ẹ́ ọmọ sẹ́yìn tó fi sí ṣọ́ọ̀bù ọmọ gbowó àbọ̀ ní gbowó kí ọmọ yẹn ti ń kọ́ṣẹ́ o tí ń bá níta jà yóò gbowó yàtọ̀ sí bá والله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير الحمد لله والصلاة والسلام على رسول الله